ọpẹ́ ní fún ọlọ́wọ́ ọba ọba tí ọjẹ ọba alájùlọ ọba adẹjà lórí gbogbo ìgbà tó sì ṣe gbogbo àwọn nǹkan lọ́sùn lọ́sùn lóríṣiríṣi ọlọ́wọ́ ọba yìí òun náà ni ọba tí ọpẹ́ yẹ ọba tó dá wa ní mùsùlùmí ó sì tún dá àwọn míì tí wọ́n jẹ́ kèfèrí ọlọ́wọ́ ọba yìí òun náà ni ọba tí a máa dúpẹ́ fún ní gbogbo ìgbà ní gbogbo àwọn àsìkò wa torí pé ọlọ́wọ́n ọba ìlékè ọlá ṣe oore tọ́pọ̀ àti ìkẹ́tọ́pọ̀ àti àánú tọ́pọ̀ ọlọ́wọ́n ọba ìlékè ọlá ó ṣe fún èmi àtẹnìkọ̀ọ̀kan wa

ipaya ọlọ́run ọba ó ṣe pàtàkì púpọ̀ fún wa nínú ọ̀pọ̀lọpọ̀ nù áyà tí ọlá rẹ̀ ga jùlọ ló ti pa wá láti ẹ̀ka tẹ̀lé wọn ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ. àwa tá a wa ká tún jẹ́ kó lékún kó tún pọ̀ sí dáadáa ká sì lọ mọ̀ yí rere tí obìnrin mùsùlùmá rere tí ó máa nínú ìgbésí ayé rẹ̀ tí ìgbésí ayé rẹ̀ ó fi dáa òun náà ni àwọn obìnrin rere tó ṣe pé wọn ti lògbà lè kọjá lọ àwọn tí wọ́n bá nẹ́gbọ̀ Muhammad sallallahu alaihi lògbà nínú àwọn obìnrin yìí ni jẹ́ ẹni ẹni rere oníwà tó dára ẹni tó mójútó ẹ̀sìn ọlọ́run ẹni tó ọba dáadáa wọn ti dúró ti òfin ẹ̀sìn ọlọ́run wọ́n dúró títí nígbà tí àdáwò dé nínú wọn lẹ́yìn ìyá wa tí a sọ̀rọ̀ wọn fún wa ní òun ni ìyá wa lóbìnrin Iya Abdullah ètò tẹ̀lé pé a mọ̀ wọ́n sísè díkọ̀ tó fi ń tò sí díkọ̀ olókìtọ́bìnrin ọmọ olókìtọ́kùnrin fẹ́ńpé bàbá rẹ̀ olódodo jù bẹ́ẹ̀ ni ọmọ ti fún wọn jẹ́ obìnrin ìyá ni obìnrin rere tọ́lọ̀ ọba ìlẹ́kẹ́ ọlápọ̀ wọn máa ń pọ̀ níbi ọmọlúàbí táwọn kan tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kan ìyá wa yìí láti òkè sánmà méje lọ́lọ́wọ́n bá ilé gbọ́dọ̀ ti sọ àwọn àyàkalẹ̀ sọ́kọ̀ ìyá náà mọ́ bẹ́ẹ̀ ni ìyá yìí ìgbàgbọ́ ó sì jókòó ó kú wà nínú ọkàn wọn bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ àti àmọ̀dájú nípa ẹ̀sìn ọlọ́wọ́n bá ilé gbọ́dọ̀ ó sọ̀kalẹ̀ sínú gbáyà wọn sínú ọkàn wọn ìyá wa yìí àwọn náà ni ọ̀dọ́bìnrin kan ṣoṣo ọlọ́mọdé kan ṣoṣo ti bẹ́nu àwọn ìyàwó ànẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam sàábé lóbìnrin ni wọ́n ọmọ sàábé lóbìnrin òun náà ni wọ́n ọmọ ẹni tí ànẹ́bí sallallahu alayhi nífẹ̀ẹ́ sí jù nínú ọkùnrin ni ìyá ìgangan fúnra ara wọn òun náà ni tó nífẹ̀ẹ́ sí jù nínú gbogbo àwọn tó ti wọn obìnrin ìyá yìí ẹni a nípa wọn àwọn náà ni ìyá wa

tí òjíṣẹ́ ọlọ́sọ̀lọ́ láàzílẹ̀ bó kú ní ìgboro mẹ́kà wọn là ní sọ̀sọ́lẹ̀m òun náà ló ní kó lọ sọ̀rọ̀ ìyàwó àyíṣà nígbà tí ìyàwó àyíṣà wà ní kólóró wọ́n sì wà ní ọmọ kékeré àyíṣà yìí lóbìnrin ọmọ lọ́kùnrin ni níbo la àbá tiẹ̀ wá gbọ́rọ̀ ìyàwó àyíṣà báyìí kí la máa sọ nípa tó ti kún kẹ́kẹ́ fún àwọn ọgbọ́n tó pọ̀ ìròyìn ìyá yìí pẹ̀lú ìtàn wọn ìtòsí pé ọkẹnu púpọ̀ ni ó sì gbòòrò púpọ̀ pẹ̀lú ìgbésí ayé tí wọ́n lò pẹ̀lú àtẹ́gbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. bí agbègbè ní ìyá yìí wọ́n ti jẹ́ obìnrin tó mọ́ tó ti sọ ara rẹ̀ tí wọ́n yẹ sọ ní tẹ̀kùtẹ̀ ságbègbè yẹn la fẹ́ tẹnubọ̀ nínú ọ̀rọ̀ wọn ni láti máa sọ fáwọn obìnrin láti kọ́ sí wọn ní agbègbè yìí àbí agbègbè tí wọ́n ṣe ní ìgbàgbọ́ sí ọlọ́wọ́n bá tààràtà ní ìgbàgbọ́ tó jinlẹ̀ ní ìgbàgbọ́ tó kẹ́kẹ́ ní ìgbàgbọ́ tó dúró títí ọlọ́wọ́n bá tí ò sí èméjì kankan nínú rẹ̀. yìí lábẹ́ ti fi àwọn obìnrin yòókù ní àkéèsì wípé káwọn náà kó nígbàgbọ́ gẹ́gẹ́ bí ìyàwó àyíǹda wọ́n ṣe ní ìgbàgbọ́ dáadáa sí ọlọ́wọ́n bá agbègbè ṣe náà lábẹ́ mọ́ fi ṣe àwọn obìnrin tí ń bẹ lásìkò lójú kòkòrò ní gbọ́mọ̀ yẹ kọ́kàn tí wọn náà kọ́mọ̀ gbógun ìfẹ́ ọlọ́mọ bá ti ọlá rẹ̀ ga jùlọ tí ó sì pa sóko kúrò níbi ìjẹmọ́ ọ̀rọ̀ ayé ẹ̀dá kùkìlà fẹ́ sà lẹ́sà nínú ìtẹ̀ ìgbésí ayé ìyá yìí ìyá rere yìí torí nínú àwọn agbègbè ìgbésí ayé wọn ságbègbè ìmọ̀ tọ́nà wọn bá yọ̀ǹda fún ìyá yìí la fẹ́ sọ nípa rẹ̀ ni àbí àjùlọ látọ́nà wọn bá ṣe fún wọn àbí ìní ẹ̀kọ́ àti ìní ìwà rere tọ́lá ọba ìdíjọ́ lájọ kúkú yá yìí ṣe náà láfẹ́ lanu bọ̀ ni dáàbì lè máa pe gbogbo àwọn obìnrin tí ń bẹ lásìkò yìí dáàbì lè máa fà wọn náà láti ẹ̀sìn wípé ẹ̀yà kọ́sẹ̀ ìmọ̀ lára àyá yìí torí pé wọn ìfi aláìmọ̀ kan ẹni tí wá mímọ̀ tí wọ́n ti bọ́ sórí inú iṣẹ́ wọn ni. bákan náà wọ́n ti jẹ obìnrin alápọ̀nlé tí àjẹgbẹ́ àpọ́nlé yìí náà lábẹ́ sọ pé gómìnà wá àbí agbègbè ìní ẹ̀kọ́ àti ìwà rere tí èèyàn fi ń bá ọlọ́wọ́n bá lò tí wọ́n fi bá òfin tí ọlọ́wọ́n bá lò tí wọ́n sì fi bá àwọn èèyàn lò ṣe náà la fẹ́ sọ fáwọn obìnrin ti bẹ lásìkò yìí wípé wọn kọ lára àyà yìí tá a bá lélẹ̀ yìí náà ni ọmọ tó o tó ní dáadáa oríire àwòkọ́ṣe dáadáa téèyàn kọ́ ṣe látara àyà yìí àní ìyàwó àyíṣà radiyallahu ta'ala anha ìràwọ̀ tí ń tàn mọ́lẹ̀ ni wọn ìyá yìí àbàtà tó tutù gbẹ̀dẹ́gbẹ̀dẹ́ ni wọ́n ìyá rere ni ìyá olóríire ìyá tó ṣe pé tí a àbàtà wọn kò sí ẹni yòówù tí ó rí gbogbo ẹni yòówù tó bá sì ń gbọ́ nípa rere bẹ́ẹ̀ níṣẹ́ ni inú rẹ̀ ara rẹ̀ ọmọ àbàtà báyìí ọmọ yẹn kóhun náà nírú rẹ̀ o irú àbàtà báyìí ọmọ yẹn kóhun náà jẹ́rú rẹ̀ fẹ́ni yọ ọmọ ọ̀rọ̀ kan pé irú obìnrin tó wá dáa báyìí fún ọ̀rọ̀ yẹn báyìí ìbámu jẹ́ tèmi irú obìnrin báyìí káàsì torí wọn irú wọn kó ti pọ̀ láwùjọ bẹ́ẹ̀ náà lobìnrin tó bá jẹ́ olójú kòkòrò lórí oore yọ ọmọ wa wò pé ìròyìn tó dáa tó wúlò báyìí wọ́n sọ nípa àyà wa àyíǹda kí ló dé tèmi náà ní gbàròyìn pẹ̀lú rẹ̀ ọmọ fún ọ ọ fún ọ náà tó bá gbọ́ ìròyìn àwọn obìnrin rere báyìí tí náà ti kọ́ tèmi wọn nítorí pé ẹni tó bá fẹ́ torí rere yóò máa wo ìṣe olóríire yóò sì máa olóríire yóò ti máa fi ìgbésí ayé wọn yóò fi máa lo ìgbà rẹ̀. ìyá yìí wọn àtàdéré rí lẹ́yìn àánú ọlọ́run ọba tó kò wọ́n yìí ibi tí wọ́n ti tẹ̀lé wọ́n tẹ̀lé nínú ilé àkọ́kọ́ ọkùnrin àgbà gba nẹ́gbà Muhammad sallallahu wa sallam gbọ́ inú ilé yìí ni wọ́n ti wo ìyá yìí látìgbà tí ìyá ẹtí ń pé ọmọ ọdún mẹ́sàn-án sí kẹwàá oníyẹ ẹtú ti lọ gba títọ́ àti rírè nínú ilé ìdí ànẹ́bí sallallahu alaihi wa sallam wọ́n ti wà lábẹ́ àkóso ànẹ́bí sallallahu alaihi wa sallam. a rí i pé a lẹ́yìn àánú ọlọ́run ọ̀gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ fún ìyàwó Àìṣà radiyallahu ta'ala anha wọ́n ń gbé pẹ̀lú ẹni tọ́lọ́ ọba ọlà ọlọ́run àti àwọn ìbùkún rẹ̀ kọ́ ọba òjíṣẹ́ ọlọ́run àti gbogbo àwọn aráalé rẹ̀ lápapọ̀ ẹ̀wà dé ká máa bẹ lẹ́ni tá a máa ń sọ ọ̀rọ̀ nípa ìyàwó Àìṣà ìyá yìí nínú àwọn àwòkọ́ṣe táwọn obìnrin rere yóò wó kí ọba ní ẹlẹ́dàá wọn tí wọ́n tó ń obìnrin tó ń bẹ láwùjọ lónìí tí wọ́n onísọ onílà ọ onígbà ọkọ níbi aburú olóní ọmọ abẹ láyé olólágbára àti bá onífọ ní jíjẹ onífọ ní mímu oní àlọmọ títí ìṣètò lórí rẹ ṣé gbogbo eléyìí ni ìwọ náà gbà tó gbà fáwọn kan tó ń bẹ láyé tó ṣe pé wọn tún lò wọn tún lágbára lórí ìgbésí ayé tiẹ láwọn kan tẹ́ sọ pé yìí òkú dúrí tí èsì fóun ti ẹ̀sìn díẹ̀ òun tún lọ sí nǹkan míì lẹ́yìn Islam àwòkọ́ṣe rere ti ń bẹ lára àyàwó àyíjà òun náà ni pé wọ́n yọ́nú sí ọlọ́run ọba ní ẹlẹ́dàá wọn bákan náà wọ́n tún wá yọ́nú sí islam lẹ́sìn islam oníyàwó àyíṣà yọ́nú sí lẹ́sìn tí wọ́n náà yọ́nú sí islam ní ẹ̀sìn rẹ ẹ̀sìn kan ṣoṣo tọ́lọ́ wọn yìí ṣe náà lọ yọ́nú sí àbó tó ń ṣe nǹkan míì tó ń ṣe nǹkan míì lẹ́yìn islam àbó ṣe nǹkan míì òkùnkùn onímù onúnà ọmọ mànú tí wọn náà bá ń gbélé ayé ṣe nǹkan míì lọ́yàtọ̀ sí islam yìí àjẹ́ yìí pé ọ̀kọ́ṣe ìyàwó àyíṣà ìwọ ò sì fẹ́ dà gẹ́gẹ́ bí àwọn obìnrin rere tó ti pé yóò máa jẹ́ àmúyanràn nínú àwùjọ ọ̀fẹ́ dà gẹ́gẹ́ bí àwọn obìnrin tó dáa wọn ti lè kọjá lọ torí náà pẹrẹ sí wọn òun náà ni pé wọn yọnu sí Islam wọn yọnu sí lẹ́sìn bákan náà ìyàwó àyíṣà tó yọnu sí àlẹ́bí sọlọ láà sẹlẹm ní òjíṣẹ́ wọn ti yọnu sí ní àlẹ́bí pé àlẹ́bí sọlọ ọ̀rẹ́ tiwa ni wọn ti gbà pé òjíṣẹ́ sọlọ ọba ìlẹ̀kẹ́ ni ẹ̀yà já wòye káwòye tẹ̀lé bákan náà ìyàwó àyíjà wọ́n yọ́nú sí ànẹ́bí sọ̀lá sọ́lá wípé ọkọ àwọn ni wọ́n sì yọ́nú sí lólólùfẹ́ ṣé wọ́n gba ọkọ tiẹ̀ lọ́kọ rere tó o sì yọ́nú sí ọkọ rẹ gẹ́gẹ́ bí olólùfẹ́ rẹ kékeré tún ṣe fẹ́ wọn nǹkan míì ò ní wọ́n tún ṣe lẹ́yìn ọkọ rẹ tí èsì pé ìfẹ́ ìdájì lóbi ń bọ́kọ rẹ lò ó tún bí ìdájì òfin bẹ́ lómi ó tún fi ń bá lò gbogbo obìnrin tó bá yọ́nú sí ọkọ rẹ ní ọkọ tó gbà fún ọkọ rẹ dáadáa ajẹ́kọ́ orí àwọn àwòkọ́ṣe rere kọ́ṣe lára àyàwó Àìṣà radiyallahu ta'ala anha bákan tó tún wá yọrù sí ọkọ rẹ̀ ní olólùfẹ́ tó mọ́ pẹ́rẹ́ gángan tó irú ẹni bẹ́ẹ̀ ajẹ́ pé ó ti ń kó àwòkọ́ṣe sọ́dà lára àyàwó Àìṣà radiyallahu ta'ala anha ìyàwó Àìṣà nínú àwọn ọ̀sẹ̀ wọ́n sì nífẹ̀ẹ́ ànẹ́bí tó bẹ́ẹ̀ gẹ́. bákan náà bí wọ́n ṣe fẹ́ràn ànẹ́bí tó ń pànẹ́bí léyìí obìnrin rere ti ń bẹ lásìkò yìí náà kó ná ọmọ bí àpọ́nlé ọkọ òjọ̀wọ́ òun ìfẹ́ ọkọ òsì dọ̀wọ́ òun gbogbo obìnrin tí ń fẹnu yẹpẹrẹ ọkọ rẹ̀ tọ́jú ẹbí ẹnu rẹ̀ òun náà ló fi kábánà ìgbésí ayé ọkọ rẹ̀ kó nígboro ayé gbogbo orú obìnrin báyìí èyí sí obìnrin rere kò sì jẹ́ ibi tó fẹ́ jẹ́ obìnrin rere tóun náà máa wà òkọ́ṣe pẹ̀lú àwọn obìnrin rere tó tẹ̀ gbé wọn ti wá síwájú. wọ́n sa àyàwó àyíntàrẹ́ wọ́n sa lẹ́sà wọ́n sa àyàwó àyíntàrẹ́sà nípa anẹ́gbọ́n Muhammad sallallahu alayhi wa sallam ìpè nípa kí wọ́n máa bẹ pẹ̀lú anẹ́bí sallallahu alayhi wa sallam àti kí wọ́n gbélé wọn jókòó lọ́dọ̀ bàbá wọn nígbà tí wọ́n fún ìyàwó àyíntàrẹ́sà yìí ìyàwó àyíntàrẹ́sà wọn ò wé níwòjì wọn ò di ẹ̀wọ̀ yíwọ̀ nínú àwọn ọ̀rọ̀ tó ṣe tó bá ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ èèyàn lọ bá abínibí èèyàn téèyàn lọ bá bàbá èèyàn èèyàn lọ bá yéèyàn fi ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí wọ́n lẹ́sà láàrin n máa bẹ pẹ̀lú yín àti kí n máa bẹ pẹ̀lú ọkọ mi ìyàwó àìsà wọn ò di ẹ̀wọ̀ yíwọ̀ kí wọ́n sọ pé àwọn àwọn sallallahu alayhi wa ala alihi wa sallam àjẹpẹ́ ìyá yìí olórí ilé ńlá ni wọn o gẹ́gẹ́ bá aná ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lójú ayé ànẹ́bí sallallahu alayhi wa sallam ni wọ́n tu káwọn náà káwọn jẹ́ ìyàwó fún ànẹ́bí sallallahu alayhi wa sallam ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọlọ́run òfin wọn ti kò ń gẹ́ jíjẹ́ ìyàwó fún ànẹ́bí sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n padà nítorí kíni wọ́n mọ ní bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba ní orí wọ́n mọ dáadáa sí bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ nípa jíjẹ́ ìyàwó fún òjijì Ọlọ́run sallallahu alaihi wasallam torí pé ìyàwó rẹ̀ láyé ó túmọ̀ jíjẹ́ ìyàwó fún àdẹ́sùn sọ́lá tó bá di ọjọ́ ìgbéje. ìlú ọ̀rọ̀ tó lè tó ti bẹ́ẹ̀ ìyàwó àyíṣà ọ̀sẹ̀ ọlọ́run sára nìha torí pé mo mọ̀ yí pé in tó lóore jù òun náà ni ìwà nẹ́bí sọ̀lá àṣọ́là kí n máa bẹ lọ́dọ̀ rẹ lólóore bákan náà mo tẹ̀ta mo tẹ̀ta àlùkíyàmà tó ti gbé òun náà níjọ́ ìkan yìí mo tẹ̀ta rẹ̀ ìyàwó àyíṣà rọ́bí ọlọ́ọ̀dà rẹ̀ ní à obìnrin rere ni wọ́n o obìnrin rere òun náà ni wọ́n nínú àwọn obìnrin tó ti gbé wọ́n dúró ti àlẹ́bí sọ̀lá àṣọ́là òun ni ìyàwó yìí ìyá yìí kí ọlọ́run ọba kó bá wa lẹ́yìn ìgbà tí wọ́n jẹ́ àjọ́jú sọ́là ní pé pé ọ̀sẹ̀ta wà nẹ́bì mo sì tẹ̀sà ìjọ ìkànnì ọ̀sẹ̀ta ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ wọ́n wá sáré tètè láti fún àní sọ́lọ́mù láti fún ní èsì yìí gbogbo àti ajẹ́ obìnrin rere ẹ̀jẹ̀ káàdà kámọ́ ibi ẹ̀ sáré olóbìnrin rere máa ń tẹ̀sà rẹ̀ bóyá lápẹẹrẹ ọkùnrin lọ jẹ́ ẹni tó dára ẹni tó sin ẹ̀sìn ọlọ́run ẹni tó dúró ti òfin ẹ̀sìn ọlọ́run àwọn kan wá ń gbìyànjú lórí wípé báwo lóbìnrin yìí báwo ni ó ṣe fi ọkọ rẹ̀ tó jẹ́ ẹni rẹ̀ yìí báwo ni ó ṣe fi sílẹ̀ wọ́n bẹ̀rẹ̀ fi ní sí àwọn ọ̀rọ̀ tí ọ̀dà wá sí etíkọ̀ obìnrin yìí nítorí kó lè yọ́nú sí nǹkan ní ìsọ́yàtọ̀ sí ọkọ ìní ọkọ nítorí kó lè jẹ́ pẹ̀lú obìnrin yìí nítorí ni yóò fi sí àlùkìyàmọ̀ sílẹ̀ nítorí kóbìnrin yìí kọ́mọ́ bàjẹ́ ni tó lè fi ọlọ́wọ́ bá ti ọlá rẹ̀ ga jùlọ o ẹ mọ̀ wípé tí obìnrin yẹn bá jẹ́ yọ bọ́lá fún ọkọ rẹ̀ tó jẹ́ ọkọ ẹlẹ́sìn láti máa bẹ lábẹ́ àkóso rẹ̀ nítorí kó lè jẹ́ níjọ́ mọ̀ níbi ọlọ́run kó sì lè jẹ́ níjọ́ sẹ́ta ti bẹ lọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ètò ti kọ́ di orí tọ́pọ̀ lọ́nà ọba ìlẹ́kẹ́ ọlá pa lẹ́sìn kalẹ̀ gbogbo ẹ̀sìn sin ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá dáadáa. láwùjọ ká wà lónìí obìnrin lè pé méjì nínú àwùjọ táwa ló ti máa rí pé bó ṣe rí nìyẹn nípa wípé á rí káwọn obìnrin ṣe lè pé méjì ààrí wọn ní agbègbè pé ààrí àwọn obìnrin tó yẹ pé dáadáa làwọn wá sí láyé tó ti tó ti dáadáa bẹ́ẹ̀ náà ni a máa rí àwọn obìnrin tó ṣe pé àwọn aburú òun náà ló wù wọ́n táwọn fẹ́ sí láyé tó ti jẹba burú yìí òun náà ni wọ́n máa ṣe bó ṣe wá di pé àwọn obìnrin pé méjì láwùjọ yìí àwa tá à ń jẹ́ obìnrin tá a fẹ́ jẹ́ obìnrin dáadáa a ní wo àwọn obìnrin ibú tó ń bẹ láyé àwọn obìnrin rere wọn òun náà làá wò káwa náà kàlẹ́ jẹ́ àwòkọ́sí ọkùnrin méjìlélọ́ pàdé lọ́dọ̀ obìnrin kan ṣoṣo nípasẹ̀ àwọn òbí rẹ̀ fáwọn fẹ́ẹ̀fẹ́ lọ́bá fún obìnrin ilẹ́sà yìí pé tààlẹ̀ ní sọ ọ̀fẹ́ náà méjèèjì lágbájá ọmọ lágbájá wá báyìí ní kèsì ayé ẹ̀sẹ̀ ríbo tèríbo tèrí ni làkàmọ́dún ọmọ làkásẹ̀gbẹ̀ òun náà wá báyìí ní kèsì ayé ẹ̀sẹ̀ rí obìnrin tó bá jẹ́ obìnrin rere yóò sẹ̀sà ẹni tó bá jẹ́ ẹlẹ́sìn jù ó dúró sí ọlọ́ọ̀fẹ́ ìrìnkẹ́ ọlájú ó dàbọ̀ jẹ́ ẹni tí ò ní nǹkan kan lọ́wọ́ ju ẹni tó ṣe é gbé ìṣẹ̀lẹ̀ sí rẹ̀ bẹ́ẹ̀ lọ. ìbẹ́nu àwọn òbí sẹ́gbà ni wọ́n jẹ fitna kúrò ọmọ bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé a orí ẹni tó lówó tí ọ̀rà mọ́tò fún ọ ẹni tí ọmọ fi mọ́tò fẹ́ òsì nílẹ̀ ọwọ́ lọ sẹ́ta aláìní aláìní sáàtọ̀ rẹ̀ òpé méjì lọ́lọ́ sẹ́ta ṣùgbọ́n òun sẹ́ta ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ó sẹ́ta orí ti bẹ lọ́dọ̀ ọlọ́run ọba ìlú kíọ́lá ni àti pé pàtà lówó lọ́wọ́ á kíni sẹ́yìn lówó tí wàá pọ́nidẹ́lẹ́ tí ìlówó lọ́wọ́ òfin wa sọ ní dẹ́ni tọ́lọ́ ọmọ ìlẹ́kẹ́ ọlọ́yọ̀ ló sí. rárá àti wípé ẹni tó lọ́rọ̀ èyàn máa pa yóò sì lé lórí tọ́ba dọ̀la ẹni tí yóò sì ní lónìí á máa ra kakó lè ní ọrọ̀ tọ́ba di ọ̀la gbogbo wa yá wa tá a tún jẹ́ òbí lọ́kùnrin àti lóbìnrin àwọn ọmọ wa láti pé kó lè bá àjá òkọ́ ṣe rere fún àwọn tí wọ́n jẹ́ ẹni rè síwájú àbùkátà kọjá yìí pé ẹni tó jẹ́ ọmọ wa yìí gárí fẹ́ tó jẹ́ ẹlẹ́sìn ó dúró ti ẹ̀sìn ọlọ́run òun náà la bùkátà kiri obìnrin bẹ́ẹ̀ tọ́jọ́ máa wá kárí kéwù bẹ́ẹ̀ òun náà lẹ́yìn tí ó fẹ́ torí kẹyàwó àyíká rọ̀bí ọlọ́run kálá ní ha wọ́n tẹ̀sà ń dín lọ́dọ̀ ọlọ́run wọ́n tẹ̀sà ọlọ́run wọ́n tẹ̀sà rẹ̀ bákan náà wọ́n tún tẹ̀sà wọn tọ́jú ẹlẹ́sìn dáadáa oníkálukú wa náà kárí pé àmójútó àgbègbè yìí bákan náà ìyàwó sallallahu alaihi wa sallam wọ́n béèrè lọ́wọ́ wọn wọ́n ní ta ẹni tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam nífẹ̀ẹ́ sí jù ànábì sallallahu alaihi wa sallam òun ni ẹni tí mo nífẹ̀ẹ́ sí jù yàwó àdéṣọ́lá ni àìṣà wọ́n ní àìṣà ni mo nífẹ̀ẹ́ sí jù wọ́n á bèèrè lánàá sọ́lá wọ́n ní kéèsè bẹ́ẹ̀ la sọ mìíràn rijal nínú àwọn ọkùnrin là ń sọ ànábì sallallahu alaihi sọ pé àbúhà bàbá rẹ̀ náà mo tún nífẹ̀ẹ́ sí jù tó ó túmọ̀ pé nínú obìnrin dáni sọ́lá nífẹ̀ẹ́ sí jù ní àsìkò tí wọ́n ń lò gbà pẹ̀lú ànẹ́sì sọ́lá òun ni ìyàwó àyíṣà ṣùgbọ́n tá a bá ní ká sọ jù lẹ́tà lápapọ̀ ní gbogbo ìyàwó ànẹ́bì ìyàwó àkọ́díjà ni radiyallahu ta'ala Muhammad sallallahu alaihi wasallam ló ní ìfẹ́ sí jù àwọn tá a jẹ́ oní obìnrin ẹ̀kọ́ bẹ́ẹ̀ bí fún wa tá a bá nífẹ̀ẹ́ obìnrin kan ní àwọn obìnrin méjì mẹ́ta mẹ́rin tá a ní wọn ò sọ pé ká bọ́ síta ká sọ fáwọn yẹn pé torí náà obìnrin mẹ́rẹ̀ẹ̀rin o lágbájá mo fẹ́ràn jù òdìdálé ẹ̀rú o tàbí wájú kan nu ọ ló torí gbogbo ń torí o ṣe ìyàwó tẹ̀mí pé lójútù tí mo nífẹ̀ẹ́ sí jù ìyá lágbájá ni inú ilé rẹ ti dàrú o ẹni ọba nífẹ̀ẹ́ sí màá sọ́kàn lórúkọ rẹ o màá sọ́kàn ni tọ́ọ̀bá ti wọlé ẹni kíní ìwọ mo nífẹ̀ẹ́ sí jù tọ́ọ̀bá ti wọlé ẹni kejì ìwọ náà mo ti kíní o mo nífẹ̀ẹ́ sí jù mọ́ra máa bára wọn yí bẹ́ẹ̀ gbogbo ńtọ́dà ó sì bá wọn fi lò gbogbo jíjẹ mọ́ fi ọkàn ó mójútó látara wípé fọ́mọ́ lọ àti kan wípé o ti lọ fẹ́ràn lágbájá ju òun lọ tọ́ọ̀bá ti ṣe bẹ́ẹ̀ ní ti nínú ilé ọmọ mi àlàáfíà ò ti kíní kò ní ti ní inú ilé ọ̀dọ̀ wa gbogbo aṣáájú mi ní dédé ká kọ́ ti àwọn ẹ̀yà yìí àwọn ìyá dáadáa yìí ìyá yìí ó ní ọlá tọ́pọ̀ dáadáa nínú ẹgbẹ́ àtọ́wá fún ọlá tó wá fún ìyàwó Àìṣà radiyallahu ta'ala anha òun náà ni pé ọlá fún ìyàwó lórí àwọn obìnrin yòókù ó gẹ́gẹ́ bí fún ni lórí gbogbo oúnjẹ tẹ̀sí tá a bá gbé ní àpapọ̀ nínú oúnjẹ Yorùbá tẹ̀mọ̀ pé òun náà níyàn. láwùjọ ilẹ̀ yorùbá kéèyàn wá sọ pé tọ̀ ọlá tó wà fún nǹkan báyìí ọjà gẹ́gẹ́ bí ọlá tó wà fún iyán lórí gbogbo ọdẹ. béèyàn bá tiẹ̀ wá tún wí báwọn kéèyàn wá sọ pé ọlá tó wà fún lágbájá ọjà gẹ́gẹ́ bí ọlá tó wà fún oúnjẹ tèmi lágbájá nífẹ̀ẹ́ dídù lórí gbogbo oúnjẹ tí mo máa ń láyé. ìyàwó àyíṣà ẹni àbọ̀lá ni ẹni rere ìyàwó àyíṣà torí pé Ànábì sallallahu nítorí ẹ̀sìn wọn ànábì sọ́sọ́lá nífẹ̀ẹ́ sí wọn nítorí mímọ́ wọn tí wọ́n jẹ́ ní sọ́mọ́ ànábì nífẹ̀ẹ́ sí wọn nítorí ìwà rere nítorí dáadáa tí bẹ lára wọn ànábì nífẹ̀ẹ́ sí wọn nítorí pé wọ́n jẹ́ obìnrin tó tọ́ ara wọn tí wọ́n èso ní tẹ́kùtẹ́ kọ́nà ọba kọba yọrí sí àná àti gbogbo àwọn ìyá wọn lápapọ̀. ìyá yìí bá ànábì sọ́sọ́lá ló wa Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n o wọn rọrọ̀ nínú ojúlówó ìrọ̀rọ̀ ń bẹ fún wọn nínú ọkàn wọn ṣùgbọ́n tí yẹn bá rí gbansata wọn báyìí èyí ó rí i pé pẹ̀lú àìní náà ni wọ́n fi bó òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ láàṣìlá wọn fi bá lò gbà eléyìí náà tún jẹ́ yín obìnrin ipò obìnrin nítorí àìní ni òfin bí ọkùnrin kan ẹlòmíín gbà tó fẹ́ ọkùnrin bóyá jẹmọ́rán ó wá kù díẹ̀ káàtó ní àwọn àsìkò kan lọ́ba ti gbé gbólóhùn tọkọ rẹ̀ sọ ọ̀rọ̀ tó kọ́ ń sọ sí ń kúrékélé sí rẹ̀ òní tí ò kúréké mọ́ sí lọ́fà á nítorí ṣẹ́jì tí ò sí lọ́wọ́ ọkọ rẹ̀ mọ́. ìyá wa àyíṣà wa bí ọlọ́ọ̀kẹ́ alájà ọba àdéhùn sálàndógbà pẹ̀lú àìní. débi wípé ẹgbà wa ó gbé wa dáadáa wípé òṣùpá mẹ́ta máa lọ nínú ilé òjijì ọlọ́sọ̀sọ́là tí èké kankan ò ní rútu òní dáná kankan nulẹ̀ rẹ̀ sọ́nà wa àwọn ìyá ìsìn ni àwọn ìyá tó tún dáa jù àwa lónìí ní ìsìn tọ́bẹ̀ kan láàbẹ̀ ìfìró jẹjẹ lónìí ọlọ́nlọ́mọ bẹ́nu ti tẹ́lómi ọ̀pàdìwòdé pẹ̀tọ́ ẹ̀sìn náà wọ́n ní àṣẹ yóò ìsìláàmù láṣẹ yìí ẹ lọ́jẹ́ pé gàrí mú láàárọ̀ láṣẹ ẹ̀bà látúnjẹ lọ́sàn wọ́n ní àṣẹ nígbà tó tún dalẹ́ epo pupa àti gàrí òun náà látúnjẹ gàrí láàárọ̀ lọ́sàn àti lálẹ́ subhanallah ẹlẹ́dẹ́ ìtọ̀ súnà wọn ni a ṣe àṣẹ súnà tọ́ wọ́n torí ìṣòkòtò wọn àgbà wá síṣẹ́ wọ́n náà nírúgbà wọ́n láwọn àgbà wá síṣẹ́ torí ẹ̀ tọ́ kó la ṣe abẹ́ ṣe báyìí ṣe èyọ́ wa ṣe súnà torí ikú báyìí wá ní ìfúnlọ́ràn lẹ́nu ní ìfúnlọ́ràn sórí ń tá jẹ láyé yìí ẹjẹ àlọmọ kọlọ ti parí ẹ èyí tá a lè tá ó ti wà ní àkọọ́lẹ̀ Ọlọ́run èyí tá a lè tá bá gbogbo ẹgbẹ̀rún àkọọ́lẹ̀ Ọlọ́run ọba tí ọlá rẹ gbẹ̀rún lọ àwátá ajóbìnrin àwátá ajóbìnrin wọn a máa fi ròyìn kan ròyìn wá pé owó wọn ní náà lóbìnrin mọ ẹ̀dá kan ẹjẹ àti pẹ̀lẹ́ o ẹjẹ àti pẹ̀lẹ́ kódà wọn a máa ròyìn àwọn obìnrin míì wọn ní tí wọn bá fi owó sórí transformer wọn láwọn obìnrin míì máa dúró dé mu tẹrí níbi tí ojú kòkòrò owó tó ní sẹlómi sẹlómi ìbálòhùn kalẹ̀ báyìí owó kọ́bọ̀ ni àbówó náírà kan tó bá gbọ́wọ́lẹ̀ torí ẹ gbogbo omi tó bá ti fi sí ẹ̀rí obìnrin ọ̀rẹ́ rìn yín tọ́ba ti di pé kò tó bẹ̀ báyìí yóò rojú kókó ni ẹ̀yin obìnrin tàìní tàìní ẹ bá wọn ọkọ yín lò dáadáa ń bẹ lọ́la tọ́nà ọba ìlẹ́gẹ̀ láti pa mọ́kalẹ̀ fún yín nítorí pé yàwó àyíṣà ọbẹ̀ ọlọ́ọ̀kẹ́ lẹ́yìn nínú àwòkọ́ ti rere tá àwòkọ́ ti lára rẹ̀ òun náà ni fún ọba òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ láàtúndàm lò lẹ́tọ́ pé pé ìjọ kìnìún àná kò sí ṣùgbọ́n wọ́n yọ́nú sí àìsí kí ń jẹ́ bó ti ṣe ọlọ́sọ̀rọ̀ lẹ́ni tí wọ́n fi ń gbọ́ lápò sí ibẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ. ìyá yìí wọ́n yọ́nú sí àìní nítorí kí wọ́n mọ̀ pé ìyọ́nú ọlọ́wọ́n ọba ó tóbi púpọ̀ ju gbogbo nǹkan tẹ́ta lé káàkiri lọ. wọ́n fẹ́sà láti máa yọ́nú sí àìní pẹ̀lú òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam nítorí pé wọ́n jẹ́ ẹni re wọ́n ti jẹ́ obìnrin tó dáa wọ́n jẹ́ obìnrin tó mọ́ wọ́n ti jẹ́ obìnrin oníbùkún àti olótìtọ́ ọmọ olótìtọ́ bìnrin ìyàwó àyíṣà rọ̀bí ọlọ́ọ̀dá láríkà. ìyá yìí wọ́n bá àdébí sọ̀lọ́lá sọ́lá gbé dáadáa wọ́n wá máa ń fi ojú wọn sọ gbogbo ìṣesí ànẹ́bí sọ̀lọ́ nínú sísọ̀rọ̀ ànẹ́bí wọn fojú sọ nínú dídákẹ́ ànẹ́bí wọn fojú sọ lílọ bíbọ̀ ànẹ́bí àti àwọn ìṣesí rẹ̀ wọ́n mọ̀ fojú sọ ìfọ̀ọ̀kan ọmọ olójú ni wọ́n ọmọ tó ti gbé tí wọ́n bá ti rí ànẹ́bí sọ̀lọ́ báyìí wọ́n ti mọ̀ fún ànẹ́bí fẹ́ nǹkan tí wọ́n bá ti rí ànẹ́bí sọ̀lọ́ báyìí wọ́n ti mọ̀ pé ànẹ́bí ọ̀fẹ́ nǹkan wọ́n náà bá ti bẹ́ẹ̀ wọ́n tó ọjọ́ mi rere nínú àwùjọ obìnrin míì ọkọ otu ó tún pariwo yóò kọ rere yóò mú lọ sí wàásí yóò kọ kò ní turu kankan lára rẹ̀ àwọn ta ni wọ́n wá jẹ́ báyìí àwọn míì wọ́n tún kó àwọn àwọn wọ́n lọ sínú ilé wọ́n rẹ̀ wọ́n jọ jókòó kí lórí ni omi gbogbo tá a fà yẹn sọ. bẹ́ẹ̀ láwọn tí ó sùn rárá ni tẹ̀bá náà tí wọ́n mọ̀ fún gbogbo kó ṣe ń gbọ́ wọ́n kàn dá gbogbo ẹ̀ kalẹ̀ wọ́n dá gbogbo ẹ̀ kalẹ̀. tẹ̀bí ìyàwó kan ní sọ gbogbo ìṣesí ọkọ rẹ̀ ọmọ pé ìṣesí ọkọ òun sọ̀rọ̀ kó òun tó ti gbàgbọ́ yìí rẹ̀ obìnrin míì kò lè wojú ọkọ rẹ̀ pé tọ́ba wojú gbọ́ kórí kójú ọkọ rẹ̀ ṣe bákan pé ah tí mo sí lọ́wọ́ yìí ọkọ mi ò fẹ́ tí ó ti tí ó ti jáwọ́ bẹ̀. kódà obìnrin míì tí bá ń fa àwọn báyìí tí wọ́n ní ọkọ rẹ̀ níbọ̀ yóò ní kọ́ máa bọ̀ kọ́ máa bọ̀ ibi tóbìnrin míì péjú àwọn obìnrin ẹ̀jẹ̀ akọ́kiri lára yàwó àyíjà lọ́sí yàrá lọ́wọ́ tààlà àti àwọn àlùbọ́ọ̀hà wọ́n máa gbọ́ pẹ̀lú etí wọn wọ́n jẹ́ gbígbọ́ àdẹ́sọ̀sọ́là níbi gbogbo dánẹ́sọ̀sọ́là bá sọ ní ọ̀rọ̀ tani bá sọ hadithi kan tí ń sọ̀rọ̀ ìyàwó ayé ọmọ gbọ́. àdìgbà pé obìnrin ọ̀wùlà tó obìnrin pé fọ́rọ̀ wérọ̀ alimujadila nínú sọ́lá kí ọlọ́wọ́n bá kọ́ bá fẹ́ wọn àti gbogbo àwọn ìyá wa lápapọ̀ àríkẹ́yà yìí wọ́n jẹ́ nígbà anábì sallallahu alaihi wasallam nínú àwọn ọ̀rọ̀ tí anábì sallallahu alaihi wasallam ti sọ wọ́n gbọ́ hadith anábì sallallahu alaihi wasallam dáadáa obìnrin ní ibẹ̀ ọ̀rọ̀ ọkọ rẹ̀ kò jẹ́ síbọ̀ kódà tọkọ rẹ̀ bá sọ ń tọ́da ní tí ọ̀dà ló sọ fáwọn èèyàn kọ́ sọ ìyàwó àyíṣà tí wọn ò rí bẹ́ẹ̀ o àwọn obìnrin tọ́jẹ́ pé ọ̀rọ̀ wa ìtọ́já nínú àwọn ọ̀rọ̀ àwọn ọkọ wa ẹjẹ́ àfẹ́tí tọ́já gbọ́ ìtọ́já ti rẹ̀ ẹjá àfẹ́tí tọ́já gbọ́ káwá ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ti àtúnṣe káfí àtúnṣe fún wọn. ìyá yìí gbogbo wọn gbọ́ wọ́n ti ń anẹ́bí sínú ọkàn wọn dáadáa ìyá yìí wíyá ni wọ́n jẹ́ kan tó kó anẹ́bí sínú ọ̀gbọ́n kan tó ṣe kí ni o tó kó anẹ́bí sínú

yóò fi jíjálẹ̀ wọn ha ẹgbẹ̀rún tó lé ní ẹgbẹ̀rún hadith àdìsí tó pọ̀ ní o nínú hadith anabiwa muhammad sallallahu alayhi wa wa ìdáni tó sọ́lá sọ ibi ni yóò ó ní kọ́lá ọba kọ́kọ́ tuntun ọkàn ẹnìkan àbójú ọkàn ẹnìkan tó ti gbé ó ọ̀rọ̀ kan lọ́dọ̀ sọ ọ̀rọ̀ náà dáadáa kò tún wá pa gbogbo ẹ̀ mọ́ ó tún sàlàyé ẹ̀ fáwọn èèyàn tó fi lórí àwọn ọ̀rọ̀ míì tó ṣe pé kí sọ̀rọ̀ ta táwọn èèyàn lè mọ̀ sọ́jẹ́ pé ìyá ìlú ọmọ nǹkan àdẹ́dùwà Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam. ìyàwó àyíjà ọlọ́run bá bá wa fẹ́ wọn dáadáa ojú wọn ojú tó tutù pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni pẹ̀lú sunna àdẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam. èyí tí ìyàwó àyíjà èyí tí tọ́mọ̀ dáa púpọ̀ ni o torí pé ìyá yìí wọ́n sọ ẹ̀sìn fún àdìgún mọ̀ wọn ò ní kẹ́sì gbogbo ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ wọn nípa ẹ̀sìn yìí òun náà ni wọ́n pé wọ́n lè mọ̀ wọ́n ti di àlàyé rẹ̀ wọ́n lè mọ̀ dáadáa. àwọn sàábì ànábì sọ̀lá àlùsọ̀lá wọn ò sì wá ní ìyapa lórí ọ̀rọ̀ kan lórí ìṣe kan tó ní í ṣe pẹ̀lú ìlànà ànábì sọ̀lá àlùsọ̀lá nínú ilé pé bó lànàbì ṣe ń ṣe pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ ẹni tí wọ́n sẹ́ni lọ bá gbogbo ìyàwó ní ìyàwó Àìṣà radiyallahu ta'ala anha wọn ó gbé ìyàwó Àìṣà kalẹ̀ kọjá adájọ́ láàárín wọn ọ̀rọ̀ tó bá ti sọ fún wọn ní ọ̀yànjú ọ̀rọ̀ ìyàwó àìsà rọ́bí ọlọ́tàlẹ̀ nìha tí wọ́n bá dọ́dọ̀ ìyàwó báyìí wọ́n ṣe kí ni o ìṣe ni wọ́n yanjú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó bá ti sọ yóò jẹ́ ìròyìn ẹ̀rí kan tọ́wá látọ̀dọ̀ àdẹ́gbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam yẹn ni pé ìyàwó àìsà wọn ò ní ronú sọ̀rọ̀ o èyí tí ẹni ọlá ni wọ́n ọ̀jọ̀gbọ́n tó mú bérebére òun náà ni ìyá wa àyíṣà radiyallahu ta'ala anha eléyìí náà tún fi yé wa àwa náà tá a tún jẹ́ ọkùnrin ẹ jẹ́ obi obìnrin obìnrin tá bá fẹ́ fẹ́ jẹ́ obìnrin tó tutù tó rin obìnrin tọrọ ọ̀sẹ̀lẹ̀ wọ́n ní ẹ̀sọ́ ọ̀rọ̀ délẹ̀ táwọn ní ọsọ́rọ̀ ní èmi ò tiẹ̀ mọ́ tiẹ̀ sí dẹ́rì kò tiẹ̀ yé mi mọ́ kò yé mi mọ́ yọ máa bú ẹ. irú wọn kọ́ àwọn obìnrin rere tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n tó ní làákàyè tó bá ń tu ọ̀rọ̀ yóò máa tu ọ̀rọ̀ tẹ̀léra wọn ni débi báyọ̀ pé káì tẹ́ ẹ bá di léèrè ọ̀rọ̀ ah, kódà èyí lẹ́sọ̀ fótó èyí lẹ́sọ̀ fótó kìí ṣe pẹ́ni tó rin ẹni tó tutù tó ṣe pé kọ̀ọ̀kan báwo lèèyàn ṣe gbọ́rọ̀ kalẹ̀ ètè ni wọ́n fi léèrè ẹ bá wú ẹlòmíì tí wọ́n bá ń béèrè ọkọ rẹ̀ pé abéèrè lágbájá láti bò ilẹ̀ bẹ́ kìnìkì tó ti béèrè àwọn béèrè kan tó ti pé ẹni tí ẹni tó dojú kọ gan mọ̀ pé ẹ̀dá sí lọ́ọ̀yà ní irú obìnrin ni ó yóò sì mọ tọ́tọ́tọ́ yẹ láti fi dá wọn lóhùn àwọn ò sí tòsí wọn ò sí tòsí tọ́ba ní pé báyà wọ́n ń sinmi lọ́wọ́ wọn ò sí tòsí wọn tí wọ́n bá ti lọ wọ́n pé wọ́n bá ti gbé tí wọ́n bá ti gbé ọmọ pé wọ́n bí sí nìyẹn ó ti mọ̀ pé ọkọ̀ òun lápẹ̀rẹ̀ lásìkò yẹn yóò ti pa fóònù tí ọba pákó ní gbé àmọ́ pé nọ́mbà àwọn akọ lọ àjẹ́ pé wọ́n ti rẹ́sì gbé kan yẹn àwọn obìnrin tó dáa tó ọjọ́ onílàákàyè tó ọjọ́ obìnrin tó ọjọ́ ọlọ́gbọ́n òun náà nìyẹn máa ń dùn kí sí obìnrin tó ṣe pé kò lè dánú rò obìnrin tó nílàákàyè

bákan náà wọ́n tún jẹ́ àpẹẹrẹ tó ga fún gbogbo obìnrin tó náà tó fẹ́ pèsè sílẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba ìlú ìjọlá wípé òun náà láti bẹ̀rù ọlọ́run ọba nípa ọkọ rẹ̀ ìyá ìlà ìlànà kalẹ̀ ní ìlànà tó dára nípa báwo ni wọ́n ti bá àdéhùn sọ̀rọ̀ láàṣẹ́lá lò àtàwọn tí wọ́n jẹ́ àrólé àdéhùn sọ̀rọ̀ àti báwo ni wọ́n ti ṣe sí àwọn olùmọ̀ nínú ẹ̀sìn tó jẹ́ pé àwọn obìnrin ti bẹ lásìkò yìí náà gbọdọ̀ gbọ́ bí wọ́n ti bá nàbí lò pẹ̀lú súnà rẹ̀ bá nàbí ọ̀bá ti láyé súnà nàbí bẹ̀ wọ́n sì mọ báwo ni wọn ó ti lo ọ̀rọ̀ àwọn sàádé tó wá bákan náà àwọn olùmọ̀tún jẹ́ nílé wọn láti mọ̀ báwo ni wọ́n ti bá wọn ṣe àti àwọn olùpèsè sínú ẹ̀sìn ọlọ́run tí wọ́n ti sẹ́ wọn wojú rere ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. ìyá yìí wọ́n jẹ́ ẹni tó bá àwọn èèyàn lò pẹ̀lú sùúrù wọ́n ti lo ìṣẹ̀ ní ìwọ̀n ọba tọ́lọ̀ ni wọ́n lò wọn ò sì wà nínú ìṣẹ̀lí tó ti kọ́ ga jù nínú ọrọ̀ ayé ìyá yìí wọ́n sọ ara wọn kúrò níbi gbogbo tí ọ̀dà wọ́n ti sọ ara wọn kúrò níbi gbogbo tí ìyá gbogbo tí kò ìyàwó àyíṣà ọbí ọlọ́wọ́ tààlà ni wọ́n sọ̀rọ̀ àwọn gbòògùn bákan náà ìyá yìí wọ́n yọ́nú sí ọlọ́run ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá yọ́nú sí wọn pẹ̀lú ìyọ́nú tí wọ́n yọ́nú sọ́lọ́ bẹ́ẹ̀ ni tá a bá ń sọ pé ìyàwó àyíṣà àwọn ìròyìn dáadáa ti ń bẹ fún wọn ni àwọn àyíṣà náà yẹ kó tún pọ̀ nínú àwùjọ tá a wà yìí wọ́n máa pọ̀sẹ̀ àwọn ìyá rere yìí nítorí pé tá a bá ń sọ orúkọ wa àwọn ọmọ wa pẹ̀lú irú àwọn orúkọ ẹni rẹ báyìí àfẹ́ káwọn ọmọ wa kún lè dàbí irú wọn ni káwọn ọmọ wa náà kó lè máa béèrè pé àbú mi dádì mi bàbá mi kí ló dé kẹ́ẹ̀bí sọ mí ní àyíṣà ah, ọ̀rọ̀ ńlá ló béèrè o sórí ayẹn ìyá takuntakun ni ìyá tó dúró nídìí ẹ̀sìn wọ́ afẹ́fọ́ ọjọ́ mi ọmọ wa pé bàbá mi ẹ dákun ẹ sọ fún mi púpọ̀ nínú tàyà yìí màmá mi ẹ dákun ẹ sọ fún mi nínú tàyà yìí ìyá wa àyíṣà rọ̀ sí ọlọ́ọ̀tà alẹ́ nìyà tí ọba síláyé máa.

wọ́n sọ di àpẹẹrẹ tó dára tó ṣe pé yọọ mọ ajá òkọ́sí fún ọ nínú àwùjọ ọyà káwa náà káma máa lo ìṣẹ̀mí pẹ̀lú àwọn àyíǹdà míì nínú àwùjọ yìí àwọn àyíǹdà tí wọ́n jẹ́ àwòkọ́ṣe tí wọ́n sì tó mọ́ pẹ̀lú àwọn obìnrin tó wọ́n ọlọ́run wọ́n mójú tó ọlọ́run ọba láwọn obìnrin tí wọ́n mọ bọ́ta nínú ilé wọn wọ́n lọ máa hádìrọ̀ ọlọ́run ha máa hání ọlọ́run wọ́n máa gbọ́ ìtumá rẹ wọ́n máa lò ó wọ́n sì máa gbìdánwò rẹ nínú ìgbésí ayé wọn. ọyàn ká sórí àwọn àìsà lónìí láwọn àìsà tó ṣe é pé níṣẹ́ ni máa nítorí láti wá rere ojú kan tí máa ọba ojú kan tó ṣe é máa dáadáa tó ọba lẹ́ni tí ìran kèrè jẹ́ àti àpọ́lẹ̀ àti àyẹ́sí lọ́dọ̀ ọlọ́wọ́ ọba tí ọlá rẹ̀ ga jùlọ. ọyẹ ká torí àwọn àyíjà mi láwùjọ láwọn àyíjà tó ti bá náà máa jẹ sí wọ́n máa fi fọ́ ìyọnu ọlọ́wọ́ ọba wọ́n máa jẹ sí wọn láti máa wá ìdùnnú àti ìyọnu ọlọ́wọ́ ọba lẹ́ni tó ti pé wọ́n máa lo ìtẹ̀mí ní ìtẹ̀mí tó dá sí ìyá wa àyíjà rọ̀bí ọlọ́ọ̀tà aláníhà tí wọ́n lò nínú ilé ayé táwọn náà tí wọ́n jẹ obìnrin rere tí wọ́n máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn lóbìnrin bákan náà tí wọ́n jẹ́ obìnrin rere lọ́ẹ́pẹ́ iṣẹ́ wọn tí wọ́n máa ti síwájú ọlọ́run wọn ó ṣe láti fi wojú rere ọlọ́run ọba ni tí wọ́n tún jẹ́ obìnrin rere tó ṣe pé wọ́n fi fi ọkàn wọn ẹ̀mí wọn wọ́n fi ṣe ìlérí dáadáa sọ́dọ̀ ọlọ́run ọba ìlékiọlá láti ṣàlàyé tí wọ́n mọ̀ nínú ẹ̀sìn láti ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn wọ́n fi ọkàn wọn wọ́n fi ṣe ìlérí sọ́dọ̀ ọlọ́run ọba yìí pé dáadáa tọ́lọ̀ ń pàṣẹ rẹ̀ nínú ìnígbàgbọ́ àti ìjọsìn ìlàwọ́ máa fi gbèsè ayé àwọn ni wọ́n máa fi ṣe fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tó ti jẹ́ ike ìṣe ni àwọn máa rìn nínú ìyọnu ọlọ́run tí ó ti jẹ́ pé gbogbo tọ́lọ́ ọba bá yọnu sí yóò sì mọ̀ nínú gbogbo ìtàn wọn. ìgbà tá a rere àwọn àwòkọ́ ti sọ́dá ni tọ́yẹ kí oníkálukú wa tọ́yẹ ká wà pẹ̀lú rẹ̀ ẹnì kejì nínú àwọn obìnrin rere òun náà nìyàwó o yìí. ìyàwó àyíṣà yìí ẹni làwọn àníwọ̀n sùúrù lórí àdánwò ọba ìlékè ọlá fi kàn àwọn wọ́n kọlu ìyàwó àìsà rọ̀bí ọlọ́run tààrà nìkà nínú nǹkan tó lágbára jù lẹ́yìn nígbàgbọ́ sí ọlọ́run lẹ́yìn kágbọ́ náà bá gbọ́ ìdó tẹ̀sí ọlọ́run in tó tún lágbára jù tó fi ẹ̀sí ọlọ́run dáàbòbò àwọn èèyàn kọlu ìyàwó àìsà ní agbègbè òun òun náà ni pé àwọn èèyàn kan wọ́n lọ fẹ̀sùn kan ìyàwó àìsà wọ́n lọ kẹ́fí sí ìyàwó àìsà pẹ̀lú pé wọ́n fi ìròyìn àgbèrè wọ́n lọ fi ìròyìn ìyàwó àìsà ọlọ́run ọba ìlékè ọlá tí ọlá rẹ̀ ga jùlọ ó ti fọ ìyá ìmọ̀ ọkọ̀ ìyá ìmọ̀ kó o níbi ìròyìn aburú táwọn èèyàn tó fi ròyìn àwáìsà ọlọ́run ọba ìlékè ọlá ti fọmọ́ kó o níbi ìsọ̀kọ̀ agbèrè táwọn èèyàn sọ̀kọ̀ rẹ̀ ju ìyàwó àìsà nígbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó lágbára ni àdìsí náà bẹ̀rù Sahih Bukhari àti Sahih Imam wa Muslim nípa ogun tí a ní sọ̀tọ̀ tó ti mú ìyàwó àìsà lọ sí ogun nígbà tí wọ́n fi kó ológun ilé sọ tí wọ́n gbé ìyàwó àyíṣà sínú rẹ̀ sọ ìyàwó àyíṣà jáde wọ́n lọ tọ́ílẹ̀tì wọ́n lọ ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n gbà táwọn ọmọ ogun táwọn ó gbé ilé sọ nígbà tí wọ́n ti fẹ́ máa lọ wọn ọ̀tá ní sí ilé yẹn fún ọmọ wo ojú ìyàwó àní Islam wọ́n gbé ilé sọ yìí wọ́n gbé sórí ẹ̀sìn lẹ́ẹ̀kan náà lẹ́ni tí wọ́n lérò pé ìyàwó àyíṣà bẹnu rẹ̀ àwọn ọmọ ogun ti lọ àní ilé asọ ni wọ́n pè ní ilé sọ tó wọ́n débẹ̀ báyìí wọ́n ti gbé wọ́n ti gbé ilé sọ pé gbogbo àwọn ọmọ ogun ti lọ subhanallah kìlà wa kú báyìí táàmù sọ pàṣẹ wọn lọ ní àdúgbò láti pé nínú ọgbọ́n àti làákẹ́ àti òye tọ́lọ́ ń pè yàwó àyíṣà ni pé òun àwọn ọ̀gbọ́dọ̀ wá àwọn ẹni lọ táàmù bá bákan wọ́n ṣe rìn tí wọ́n bá lọ rìn bá ní ikọ́ tí n bá wà láàyè kí ilé sọ wáyé tí wọn bá ti rí níbẹ̀ wọ́n mọ̀ bọ̀ wá sáyè yàwó àyíṣà wa sáyè wọ́n bí halilẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ sùn lọ. Sọ̀fọ̀wánì ọmọ ọmọ Afrin òun wà nínú àwọn tó ṣe yí pé rọ́bì ọmọ ọ̀tẹ̀lá ni wọ́n wà nínú ọ̀sàdé tí máa ń kàn ìlógun tí wọ́n máa wo olè káàkiri pé ṣé àwọn ọ̀sàdé gbàgbé nǹkan àbí wọn gbàgbé nǹkan òun bọ̀ wá lọ́wọ́ á rí ìyàwó àyíṣà níbi tí ìyàwó àyíṣà sùn sílẹ̀ rẹ̀ ìyàwó àyíṣà sọ pé fọlámà ọ̀rọ̀ àní nígbà tí sọ́ọ̀kù wa nù tó rí mi àrọ́fà ni ọmọ mi wọ̀ká ni yàrá ìkùnì kọ́mìlẹ̀ ìṣìjà ó ti mọ̀ ní síwájú káyà ìjábò tó tẹ̀lẹ̀ fọlámọ̀rọ̀ àní nígbà tó rí ni ìtẹ́rùjà ó sọ pé inna lillahi wa inna ilayhi raji'un fọ́sẹ̀ ìkọ́tú bí tẹ̀rùjà yìí bó ti sọ inna lillahi wa inna ilayhi raji'un báyìí mo tají bẹ́ẹ̀ ni pẹ̀lú gbólóhùn tí mo gbọ́ ni mo tàbí tu wajhi bí jìlìbáàbì mo mú jìlìbáàbù mo fi bojú ìtẹ̀lẹ̀ yìí wàhálà tẹ̀lẹ̀ yìí gbé tọ́ bó o wá fẹ́ Sọfwan àti ìyàwó Aisha radiyallahu ta'ala anha tó wọ́n ọjọ máa lọ wọ́n ọjọ máa lọ. àwọn tí wọ́n ń bọ̀ wá láti wá òpè àríyá ah, ìpè tí a lọ àwọn tó kọ́ ló ń bẹ́ẹ̀ eh, nǹkan nǹkan wọ́n rí àwọn méjèèjì pé wọ́n báyìí èrò ìtọ́nù kọ́kọ́ gbé sínú jọ́nà wọ́n burúkú sọ̀rọ̀ yẹn ni ẹni tí anabi mọ̀ nífẹ̀ẹ́ sí jùmọ̀ là yàwó àyíṣà rọ̀bí ọlọ́ọ̀tà lẹ́yìn bàbá rẹ̀ ló tún nífẹ̀ẹ́ sí jù àwọn yẹn wá jábì sínú alẹ́ láàrin àtẹ́bí sọ̀lá sọ́lá sí àwọn àyíṣà láàrin àyíṣà nínú ilé tiẹ̀ náà ìbànújẹ́ bẹnu ọkàn nẹ́bí sọ̀lá sọ́lá níbẹnu ọkàn Abubakar sèdè kọ́lọ́sì ọlọ́ọ̀hán níbẹnu ọkàn yàwó àyíṣà àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà lọ fún odidi oṣù kan kọ́lọ́ ọba ìlẹ́kẹ́ ọlọ́dún sọ àyàkálẹ̀ ìyá wa ń tẹnu bàbí tẹ́tọ́ lágbára ni wọ́n wọ́n sun ẹkún gbogbo bàbí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá lẹ́yìn náà lọ́sẹ̀sẹ̀ wa sọ àyàkálẹ̀ tó fi bọ̀ ìyá wa ń ṣàròbí ọlọ́run kálẹ̀ ìtàmá nígbà tí ayé ìtọ́kalẹ̀ tọ́lọ̀ fi sọ nípa àwọn tí wọ́n pa lágbèrè máyà àwọn tí ni wọ́n kún tí ó lóun bá ilẹ̀ ọkọ̀ nínú kànga tí ó bá ọ̀pá tìró lé tìró tí wọn bẹ ti lẹ́lẹ́rìí mẹ́rin bẹ́ẹ̀ ẹgbà ọgọ́rin ni wọ́n kún wọn ẹgbà éèdì tí kéèyàn ojú ẹ̀ máa tẹnu pátápátá ọ̀rọ̀ tí ọ̀dọ́ lójú ọ̀gbọ̀dọ̀ sọ tẹ̀gbẹ́ sọ gbẹgbà éèdì tó bá ti jọ́ mi sẹ́nìkan máa ń pè yẹn ànímọ̀rí lágbájá jẹ́ pọ́ gbẹ̀rù ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá bá mi o lọ sọ́fà látẹ̀kú ọ̀dọ́ ọmọ sórí orí àti bẹ́ẹ̀ ni wọ́n torí ẹ̀ tí wọ́n torí ẹ̀ gbẹ̀yìn àtàkùn ọ̀kùnlẹ́gbà éèdì wọ́n ní kí ló fẹ́ ọlọ́pàá alágbèrè mọ́ yẹn láyé oníjẹ́ kí ló ọ̀tẹnu òun jáde torí pé ọmọdúàbí ọmọdúàbí èèyàn ṣẹlẹ̀ ìsìlámù bu ọlágun ogun àpọ́nlé fún o a gbọ́dọ̀ bá pásítánìtì ara wa jẹ́ lágbègbè ìkólóṣèlú wọn lọ sagbẹjẹ mọwọ olóṣèlú àwọn gbà nínú èdè Yorùbá tí wọ́n máa ń sọ pé bí tẹnìkan ọba bàjẹ́ tẹnìkan ò lè dáa ọwọ́ ti jẹ́ píríncípù òtún gbólóṣèlú pé kọ́kọ́kọ́ bàgbé sí ayé ẹnìkejì rẹ̀ jẹ́ nítorí kò lè dà fún pé alágbájá ẹ̀ kò ní làákàyè owó lè dárí wà ní lágbájá lè fẹ́ dìbò ọmọ tuntun yọmọ kówó oúnjẹ mọ ní gbogbo ìròyìn tí ọ̀dá kèé máa sọ máa lù wọ́n máa pẹ̀ wá láti nìkan báyìí báyìí máa ní ọmọ àlè kiri kan máa ní torí ní àbá fẹ́ mọ ìtàgbéjì ayé ẹ̀bẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn pè lágbájé ìsọmọ ọdún yìí ẹ̀ wò bẹ́ẹ̀ láti ọmọ bí báyìí báyìí báyìí ni ibi báyìí wọ́n ti gbé wa wọ́n ti wá wò nulẹ̀ yìí tó náà máa fẹ́ máa fẹ́ sọ́ni níbo tó ọmọ bó ṣe jẹ́ lè ta ṣe pẹ̀lẹ́ o tó ẹ̀ tí máa wò pé òun níran òun ṣe bákan òun máa bákan bákan bí ọmọ dídá àgbẹ̀jẹ̀ ayé ẹ̀ṣẹ̀ rí kọlọ lárí bó ṣe lu wà ní òmífẹ́ ti pọ̀ báyìí wọ́n wà pa pẹ̀lú pẹ̀lú ìtàn wọ́n pa kú wọ́n wá sọ̀rọ̀ ẹ̀ dàgbòrò ìjà sọ̀rọ̀ ọmọdé àti ṣe pàtàkì púpọ̀ ọmọdé àti ṣe pàtàkì nígbà táwọn ìdè ìyàwó àyíṣà ti sùúrù títọ́ lọ́wọ́ bá ti ọlá rẹ̀ ga jùlọ tóbi kọ ìyàwó àyíṣà mà láti jọ yìí ìyá ìfi gba orúkọ kún orí kọ wọ́n gba orí kíkún orí kíkpé wọ́n jẹ́ sèdíkọ́dù fètò sèdí olótìtọ́bìnrin ọmọ olótìtọ́ lọ́kùnrin báyọ̀ ní بما فيهما من الآيات والحكمة فاذكروا الله إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. tọ́pù bàtà jẹ́ obìnrin ẹ̀yà jẹ́ ká wo àwòkọ́ ti tọ́pọ̀ dára ìyá wa Àìṣà rọ̀bí ọlọ́wọ́ tẹ̀lé ká lágbègbè ìnígbàgbọ́ sí ọlọ́wọ́n bá wọn ìnígbàgbọ́ sí Ànábì sallallahu alaihi wasallam ìyọnu sí ẹ̀sìn Islam ní ẹ̀sìn àti lágbègbè àwọn ìwà wọn tí wọ́n fi bá ní sọ̀rọ̀ láti lọ lò èyí tí wọ́n fi bá àwọn òbí wọn lò èyí tí wọ́n fi bá àwọn tí wọ́n jẹ́ àwọn àrólérò èyí tí wọ́n fi bá àwọn olùmọ̀réré wọ́n fi bá wọn lò. ẹ̀jẹ̀ akọ́sẹ̀ ìyàwó àyíṣà lágbègbè ìmọ̀ wọn bí wọ́n ti sàǹfààní fún àlùkò mọ̀ ẹ̀dàkùn ẹ̀jẹ̀ akọ́sẹ̀ wọn wọ́n ti ní àfaradà fún ọkọ wọn ẹ̀dàkùn ẹ̀jẹ̀ kakọ́sẹ̀ wọn káwa náà kájẹ obìnrin tí ó wúlò tí ó dára nínú àwùjọ torí pé àwọn obìnrin wa gẹ́gẹ́ bá a ti ń sọ ọ̀pọ̀lọpọ̀ òṣèṣà àti kọ́sẹ̀ àwọn ẹni rè síwájú tẹ bá ń wò tẹ bá fẹ́ máa béèrè lọ́wọ́ àwọn obìnrin ní ìsìn tẹ́ta la òkọ́ tẹ lómi akọrin ni obìnrin kan ti ń kọrin làwọn obìnrin kan náà máa òkú àwọn náà fẹ́ dàbí irú rẹ̀ ẹ lágbájá kan ìyá gánà kan tàbẹ́ ẹ̀ka kan àti títí kínní kan táwọn èèyàn wá nu jàfàríyà kan táwọn èèyàn wá pàǹfẹ́ àwọn tó ń wò pàfẹ́rẹ́ táwọn. ìyá òṣèré tí ń ṣeré orí ìtàgé lọ́pọ̀lọpọ̀ obìnrin ni mùsùlùmí oní àlọ́fẹ́ jọ ẹ̀rí ẹwọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin mùsùlùmá wọn ní pé kan náà àwọn òṣèré ọlọ́ọ̀ṣẹ́ kìíní dúdú kan síbí báyìí nítòsí òkè òkè rẹ̀ síbi òkè òkè báyìí tó dúdú báyìí ẹ̀rí fún àná lọ sá kẹ́kẹ́ yẹn síbẹ̀ ó dúdú omi jọ omi jọ òṣèré yẹn ẹlòmí àtọ tó ṣèré ní ìwọ òun náà ló náà máa wọ kóun náà fẹ́ fún ọmọ ya ata tí ò ti tún òun náà nírú àwọn yẹn àwọn obìnrin afọlá obìnrin rere obìnrin abẹsìn obìnrin tó dára wọn jẹ tó dúró tọ́lọ́ àtòjútẹ́ rẹ̀ àwọn ni kẹ́yìn ọjọ́ nínú ọ̀rọ̀ yín ẹjọ́ wọn nínú ẹ̀sìn yín ẹjọ́ wọn nínú ìmúra náà ẹ̀sùn jọ wọn ẹ má máa wo àwọn aṣọ kátókà tó tẹ̀ wọ̀ àwọn aṣọ ìbílíìs àwọn aṣọ tó tẹ́ fi dá fìtínà lẹ̀ láwùjọ àwọn aṣọ wo kẹyẹ wò àwọn mini àwọn jọmpa àwọn mint àwọn sábà àwọn aṣọ kásọ àwọn aṣọ nígbè já lọ sọ́ra fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà jẹ́ kí lọ hásọ̀ kò tó má dì í ẹjọ́ àwọn obìnrin rẹ̀ àwọn obìnrin tó dáa náà ní kẹjọ́ àwọn tó sẹ̀mí tó dáa láyé ìtẹ̀mí wọ́n tún dánù sàárè tó bá tún dẹ̀ kí àwọn ìtẹ̀mí wọ́n tún jẹ́ tún dàbí bẹ́ẹ̀ lọ ẹ dákun wá gbogbo nítorí obìnrin bá gba tuntun ṣe dáadáa láwùjọ ọkàn ọmọ balẹ̀ pé insha Allah ẹ wá jẹ́ ọ̀kan nínú àwọn obìnrin tí ó mójú tó bá wù láwùjọ ti dà ẹ má wà nínú àwọn obìnrin tó ti pé yóò kópa nípa báwù tó ti bàjẹ́ àbí ọlọ́wọ́n ọba ilé ṣọlá gbogbo àwa dáńjọ́kùnrin àtàwọn tí wọ́n jẹ́ obìnrin wa níyàwó ni níyà ni lẹ́gbọ̀n ni lábúrò ni lọ́mọ ni ọlọ́dàkùnbá ni sàmójútó wọn o ọlọ́dàkùnbá ni sàmójútó wọn àwọn obìnrin ọ̀rọ̀ wọn lẹ́gẹ́ púpọ̀ kò sẹ́ni tó lè bá wa mójútó wọn tí ó bá wọn tí ó wa tọ́ wọn tí ó yọba wa ni wọn àtiwọ́ ọlọ́run ọba ìlẹ́sìn ọlá ọlọ́dà kò bá ní sọ wọn kó bí aburú ọlọ́dà kò bá ní sọ wọn kó bí aburú gbogbo ẹni tí ń ṣe dáadáa nínú àwọn obìnrin wa ọlọ́dà kò bá dáadáa kú lọ́wọ́ wọn jẹ́ kí dáadáa náà kọ́ máa lékún gbogbo ẹni tó ti ṣe dáadáa nu wọn ọlọ́dà kò àbí ọba ní kaburúkú lọ́wọ́ wọn dákun dáadáa tó fẹ́ tọ́ yọ́nú sí ọlọ́dà kò bá ní fi tàwọn lọ́rẹ ìdùnnú ìnígbàgbọ́ tí wọ́n lọ́ọ̀ dákun bá ní dògbò ẹ̀ fún wọn ìtẹ̀láṣẹ ìwọ náà àti tòjíṣẹ́ rẹ dákun bá ní dògbò ẹ̀ fún wọn tí wọ́n lóbìnrin tí ó yọ̀ọ́nú sí ti bẹ lọ́dọ̀ ọwọ́ ọlọ́run tí wọ́n lóbìnrin tí ó gba ìwọ ọlọ́run ọba ìlẹ́kẹ̀ lágbọ́ dáadáa abẹ́ ìwọ ọlọ́run gbogbo ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa tó ti yanjú dáadáa dákun mọ́jọ dàrú mọ́ láéláé ètò kù díẹ̀ ká tó nú ọ̀rọ̀ wa lọ́dà kó bá ní yanjú rẹ̀ orílẹ̀-èdè nàìjíríà àwọn tí ń darí wa níjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ dákun bá ní fọ́ wọn hàn sí àánú mẹ́kúrú dákun bá ní fi sí wọn ní ọkàn dákun tí wọn ò lè ṣe dáadáa fún wa gbogbo dáadáa táwọn akàníwájú wọlọ́pọ̀ lọ́dà kò